orúkọ jésù ní orúkọ ńlá ti jésù ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára gbẹ̀yìngà a ṣe yín lọ́ba torí ẹ̀yin ni àjíǹde wa àti Iye wa ẹ̀yin ni ọlọ́run ìfẹ́ ẹ̀yin ni odi iná ẹ̀yin ni odi ààbò ẹ̀yin ni odi agbára tó yí wa ká ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù olúwàgbà ìyìn wa adúpẹ́ orí gbogbo tẹ́ ẹ ṣe fún wa lánàá adúpẹ́ ìbùkún yín adúpẹ́ ọwọ́ ọlá yín adúpẹ́ ọwọ́ ọ̀rọ̀ yín adúpẹ́ ọwọ́ ògo yín adúpẹ́ ìṣẹ̀lẹ̀ ayọ̀ èyí tó bẹ̀rẹ̀ sí dé bá ayé wa adúpẹ́ ìṣẹ̀lẹ̀ ìyanu èyí tó bẹ̀rẹ̀ sí dé bá ìrìn àjò wa adúpẹ́ ilẹ̀kùn rere gbogbo èyí tí ẹ̀yin ọlọ́run ti bẹ̀rẹ̀ sí í ṣí fún ayé wa ẹ ti ń ṣí fún ilé wa ẹ ń ṣí fún ẹbí wa lórúkọ jésù olúwa gba wa olúwa gba ìyìn wa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ẹ ò dá wa dá ayé wa ẹ ò dá wa dá ìrìn àjò wa ní orúkọ jésù olúwa gba wa ní orúkọ jésù olúwa gba wa. Ni ẹ ò fi wá sílẹ̀ bí àgùntàn tí kò ní olùṣọ́ olúwo mà ṣe ọba tó ń tọ́jú wa olúwo mà ṣe ọba tó ń bùkún fún wa olúwo mà ṣe ọba tó ń pèsè fún wa ó ń pèsè jíjẹ ó ń pèsè mímu ó ń pèsè níná ó ń pèsè lílò ó ń da aṣọ àṣírí bò wá kò jẹ́ kí ayé kó ṣẹlẹ́yà wa ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù olúwa gba ìyìn wa adúpẹ́ pé a ní ọ lọ́lọ́run adúpẹ́ pé a ní ọ lólùgbèjà adúpẹ́ pé a ní ọ ní adarí ayé wa ní orúkọ jésù olúwa gba wa ní orúkọ jésù olúwa gba wa ò wálé ìfẹ́ àwọn ọ̀tá lọ́wọ́ o gbà kí òkùnkùn kí ó ṣe ayé wa báṣubàṣu o jẹ́ kí wọ́n ṣe ìgbésí ayé wa rédèrèdè ọlọ́run ó mà ṣe é ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run tó tóbi ọlọ́run tó lágbára ọlọ́run tá à ń pè lájò tó ń dà nínú ilé olúwo mà ṣe é jésù ó mà ṣe gbanigbani tá à ń ọba tí ń gbani nínú ogun ọba tó ń yọni nínú ogun ọba tó ń yọni nínú ìdè tó ń yọni nínú wàhálà ó mà ṣe ológo dídán ẹlẹ́rù tó tún ní ìyìn ńlá ó mà ṣe atayérọbí agogo ó mà ṣe tó jẹ́ ká mọ̀ ọ́ ó jẹ́ ká mọ̀ ọ̀nà ìyè náà ó jẹ́ ká mọ̀ ọ̀nà ìgbàgbọ́ náà ó jẹ́ kójú ìgbàgbọ́ kó tì wá ojú àdúrà kò tì wá nígbà kankan olúwo mà ṣe òun ṣẹ́gun àwọn ẹ̀mí òkùnkùn fún wa òun tẹrí àwọn ẹ̀mí òkùnkùn bá òun ṣẹ́gun oṣó òun ṣẹ́gun àjẹ́ òun ṣẹ́gun emèrè òun bà iṣẹ́ wọn jẹ́ òun ké ọkọ̀ sí méjì òun fi kẹ̀kẹ́ ogun wọn jóná olúwo mà ṣe gbogbo ibi tọ́ta fi ẹ̀tàn wọn tẹríba sí ó iná lọ sí ibẹ̀ ó bà iṣẹ́ ọ̀tá jẹ́ ó pa àrékèrèké òkùnkùn ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn olúwa gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn ẹ ní ìbànújẹ́ tí ọ̀tá tẹ́lẹ̀ ní ìrètí pa ó jókòó lórí ẹ ní ìbànújẹ́ o mọ̀ sọnáṣẹ́ ní ìbànújẹ́ wọn o òkò ìbànújẹ́ tí ọ̀tá jù olúwo mà ṣe òòjò wọnú ìgbésí ayé ẹnikẹ́ni nínú ìpéjọpọ̀ ẹ òkò ìbànújẹ́ ọ̀tá ó dá padà síbi tó ti wá ó dá padà síbi tó ti ń bọ̀ olúwo mà ṣe o ò jẹ́ kí òkúta ìbànújẹ́ kó wọlé wa lórúkọ Jésù gba ọpẹ́ wa lórúkọ Jésù gba ìyìn wa ò ń fi mánà ọ̀run bọ́ wa ó mà ṣe ò ń ṣẹ́gun ojú oorun fún wa ò ń ṣẹ́gun ojú ayé ò ń ṣẹ́gun ojú àlá ò ń ṣẹ́gun ìjáde ò ń ṣẹ́gun ìwọlé ò ń ṣẹ́gun níbi gbogbo lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́ òwò ló ṣẹ́gun fún wa òun pẹ̀lú ogun wa jáde ìjáde ìwọlé wa ṣùgbọ́n ló ń ṣaláàbò lórí wa jésù gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn iná tí ọ̀tá torí wa dá olú omi olú náà wọn pa ó bomi paná ọ̀tá iná ayé òjò wa iná ọmọ òjò wa iná ẹ̀mí òjò wa iná ara òjò wa iná dúkìá òjò wa iná ohun ìní òjò wa ó mà ṣe ọba tí ò gba iná ayé láàyè láti jó wa ó jẹ́ kí ló jó àwọn èèyàn wọ̀nyí olúwo mà ṣe ohun ìní wa ó jẹ́ kí ló jó ó mà ṣe jésù gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn ọlọ́run gba ọpẹ́ ẹ̀mí mímọ́ gba ìyìn bàbá ní àkàrẹ rẹ ilé oṣù ilé ó mọ oore jíjẹ mímu níná lílò aṣọ àṣírí tó ń dàbò wá àkàkà tán lóore rẹ a ò lè kà tán ṣé tèmi ìyè tá a ń mí ni ti ọ̀rọ̀ tá a ń sọ tá ò mórísun ẹni ti afẹ́fẹ́ tá a ń mí yìí ni èyí tí ò dá tí ò ṣe tí ò dínkù ọlọ́run ó mà ṣe ògo yẹ ọ́ lórúkọ jésù olúwa gba ọpẹ́ wa lórúkọ jésù olúwa gba ìyìn gba ọpẹ́ gba ìyìn ǹjẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ wa ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni wá ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni wá àánú la béèrè fún a ò láwíjàre kankan wájú rẹ àánú la tọrọ fún àánú wa ni ó ṣe àánú wa ni ó ṣe máa ro tẹ̀sẹ̀ ọwọ́ wa o àánú wa ni ó ṣe àánú mi ni kó ṣe àánú mi ni ó ṣe má ro tẹ̀ṣẹ̀ ọwọ́ mi o àánú mi olúwa dáríjì wá síwọ ọlọ́run la ṣẹ̀ sí àṣe búburú lójú rẹ ká lè dá ọ láre nígbà tó o bá ń sọ̀rọ̀ kí ara rẹ kó lè mọ́ nígbà tó o bá ń ṣèdájọ́ ọlọ́run onídàájọ́ tòótọ́ o ẹlẹ́ṣẹ̀ ni àwa ń ṣe olúwa dáríjì jésù dáríjì ọlọ́run dáríjì a ò kójú òṣùwọ̀n bó o bá tiẹ̀ ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró èmi ò lè dúró bẹ́ẹ̀ làwọn èèyàn wọn yóò lè dúró kò sẹ́ni tó lè dúró nínú ẹbí bó o bá ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n láàánú ni olúwa abre ara wa sílẹ̀ nínú ìpéjọpọ̀ yìí abẹ ìwọ ọlọ́run fún àánú lórí ẹ̀bi ẹ̀ṣẹ̀ tá ń rù kiri lórúkọ jésù olúwa dáríjì jésù dáríjì olùgbàlà dáríjì ẹ̀mí mọ́ dáríjì ẹ̀ṣí àpàdé lẹ́ẹ̀mejì méjì olúwa dáríjì jésù dáríjì ọlọ́run dáríjì ẹ̀mí mọ́ dáríjì ibikíbi tí ẹ̀yin èèyàn wọ̀nyí wà lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù ẹ̀mí mímọ́ bàlẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀mí mímọ́ àti agbára ó yá wọ ọbẹ̀ lọ níbi tó wà níbi tẹ́mi náà wà ẹ̀mí mímọ́ àti agbára ọlọ́run ó yá kọjá lọ sí ibẹ̀ la ibẹ̀ kọjá la ibẹ̀ kọjá la ibẹ̀ kọjá la ibẹ̀ kọjá la ibẹ̀ kọjá la kọjá níbi tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yọ ẹnì kọ̀ọ̀kan wa agbára ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run la kọjá la kọjá láì bẹ̀ kọjá níbi tó wà tó ti ń gbòmí gbogbo àgbáyé ibi tó dúró sí gangan ibi tó wà yẹn gangan lórúkọ Jésù kí agbára ẹ̀mí mímọ́ lọ́rùn ó yá láì bẹ̀ kọjá láì bẹ̀ kọjá láì bẹ̀ kọjá láì bẹ̀ kọjá agbára ẹ̀mí mú ó yá bà lé wa ẹyọ ẹnì kọ̀ọ̀kan tó wà nù péjọpọ̀ yìí lórúkọ Jésù agbára Ọlọ́run bà agbára ọlọ́run gbé wa wọ̀ agbára ọlọ́run bà lé wa agbára ọlọ́run gbé wa wọ̀ agbára ọlọ́run bà lé wa agbára ọlọ́run gbé wa wọ̀ agbára ọlọ́run bà lé wa agbára ọlọ́run gbé wa wọ̀ agbára ọlọ́run bà lé wa agbára ọlọ́run gbé wa wọ̀ agbára ọlọ́run bà lé wa sàkáráyà orí kẹta wípé sì kíyèsí àfi Joshua olórí àlùfáà hàn mí ó la wọ̀ láṣọ ìrí ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbogbo aṣọ ìrí tí ayé gbé wọ̀ ẹ́ lónìí ni kò gbọ́dọ̀ di ọ̀la olúwa fàáyà ẹ ṣàmì gbogbo aṣọ ìrí àwọ̀ joshua olórí àlùfáà ní aṣọ ìrí ní sakaraya orí kẹta èṣù tún dúró lọ́wọ́ ọ̀tún ẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí aṣọ ìrí tí ayé gbé wọ̀ ẹ́ aṣọ ìkórira aṣọ ìbànújẹ́ aṣọ ìdààmú tí ayé gbé wọ̀ ẹ́ lórúkọ jésù olúwa fa aṣọ ìyà olúwa bọjọ́nà olúwa bọjọ́nà olúwa bọjọ́nà olúwa bọjọ́nà olúwa bọjọ́nà olúwa bọjọ́nà jésù bọjọ́nà olùgbàlà bọjọ́nà aṣọ ìkórira èyí tí ayé gbé wọ̀nyí aṣọ èérí aṣọ ìdààmú aṣọ ogun aṣọ wàhálà aṣọ ìyàgàn aṣọ ìfàsẹ́yìn aṣọ tó ń fa ẹkún oṣooṣù ṣá lórúkọ jésù tí ayé gbé wọ ẹ̀yìn èèyàn olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà aṣọ ìdíwọ́ aṣọ ìdènà aṣọ mọ́rò lóore aṣọ mọ́pàdé aláàánú àwọn aṣọ ìrí etí ọ̀tá àti òkùnkùn gbé wọ̀ ẹ̀yìn èèyàn wọ̀nyí ní orúkọ jésù olúwa bọ́ ọjọ́ náà olúwa bọ́ dànù jésù bọ́ dànù olúwa bọ́ dànù aṣọ tí ayé gbé wọ̀ ẹ́ olóore fi ń rí ẹ sá tí aláàánú fi ń sá fún ẹ olúwa lónìí ni olúwa bọ́dànù jésù bọ́dànù ẹ̀yin ènìyàn wọ̀nyí gbogbo aṣọ òkùnkùn èyí tá a gbé wọ̀ ẹ́ aṣọ tí àjẹ́ ìdílé gbé wọ̀ ẹ́ aṣọ tí èmèrè ìdílé gbé wọ̀ ẹ́ aṣọ tí ẹlẹ́bọ lóògùn pàṣẹ sí ọrùn rẹ aṣọ ibi tó gbé wọ̀ ẹ̀ eh, tí ayé gbé wọ̀ ẹ́ tí ọ̀tá gbé wọ̀ ẹ́ tí òkùnkùn gbé wọ̀ ẹ́ aṣọ èérí àní Jóṣù olórí àlùfáà o lè súnmọ́ wọ̀ láṣọ èrí o ẹ gbọ́ lónìí gbogbo aṣọ èrí táyé gbé wẹ̀ olúwa bọ́ dànù olúwa bọ́ dànù aṣọ tó lóore ń rí tó lóore fi ń wo sá lọ aṣọ táláàánú rí tí aláàánú fi ń pẹ̀yìn dà lórúkọ jésù àwọn aṣọ ìbànújẹ́ ni àwọn aṣọ èrí ni àwọn aṣọ ẹkún ni àwọn aṣọ ìfàsẹ́yìn ni àwọn aṣọ ìdààmú ni gbogbo aṣọ ìkórira aṣọ ìdààmú tí ayé gbé wọ ẹ̀yìn èèyàn wọ̀nyí lónìí ni kò gbọ́dọ̀ di ọ̀la olúwa bọ́ọ̀dà jésù bọ́ọ̀dà olúwa bọ́ọ̀dà olúwa bọ́ọ̀dà ọwọ́kọ́wọ́ èyí tó ń kọ ìkọkúkọ sí àgọ́ ara ẹ̀yìn èèyàn wọ̀nyí ọwọ́ ọwọ́kọ́wọ́ tó kọ ìdààmú tó lé ìdààmú mọ́ ẹ lára lónìí ni kò gbọ́dọ̀ di ọ̀la ọwọ́ yìí olúwa gé dànù jésù gé dànù ẹ ṣí àpàdé méjì méjì sẹ ọwọ́ tó ń kọ ìkọkúkọ ọwọ́ tó ń kọ ìdààmú ọwọ́ tó ń kọ ẹkún ọwọ́ tó ń kọ àìsàn ọwọ́ tó ń kọ ìfàsẹ́yìn ọwọ́ tó ń kọ wàhálà ọwọ́ tó ń kọ ìkọkúkọ sínú ìgbésí ayé ẹ̀yẹ ènìyàn mo pàṣẹ lórúkọ jésù olúwa gé ọwọ́ ìdànù ọwọ́ òkùnkùn ọwọ́ ọ̀tá tó ń kọ àpèlé ibi sínú ìgbésí ayé ẹ̀yin èèyàn wọn ọwọ́ tó ń kọ ìkọkúkọ ọwọ́ tó ń kọ ìdààmú ọwọ́ tó ń pe ìdààmú ọwọ́ tó ń re ìdààmú ọwọ́ tó ń bu ìdààmú ọwọ́ tó ń lẹ ìdààmú Mọ ìgbésí ayé ẹ̀yin èèyàn wọn lónìí ni kò gbọ́dọ̀ di ọ̀la olúwa gé e dànù ọwọ́ ọ̀tá tó di orísun ayé rẹ̀ orísun tó yẹ kó máa sàn lọ bí ògo orísun tó ń sàn tí ò yẹ kó gbẹ ọwọ́ tó di orísun ìbùkún ẹ̀yin èèyàn wọn ọwọ́ tó di ìṣe rere yín ọwọ́ tó tilẹ̀kùn àyànmọ́ rere yín ọwọ́ tí ayé gbé ọwọ́ tí ọ̀tá náà ọwọ́ tí òkùnkùn ń lò láti dírí ayé yín láti tilẹ̀kùn ògo mọ́ yín láti tilẹ̀kùn ọlá àti ọrọ̀ ní orúkọ Jésù Kristi olúwa gé ọwọ́ yìí dànù olúwa gé e dànù gé e dànù gé e dànù gé e dànù gé e dànù ọwọ́ àjẹ́ ni ọwọ́ èmèrè ni ọwọ́ ọ̀tá ìdílé ni ọwọ́ ọ̀tá bí ọ̀rẹ́ ni ọwọ́ ọ̀rẹ́ bí ọ̀tá ni ọwọ́ òkùnkùn ètò ń mọ́ ẹ ilẹ̀kùn rere ilẹ̀kùn àṣeyọrí ilẹ̀kùn ìbùkún ilẹ̀kùn ògo ọwọ́ tó ń yìí mọ́ ẹ ní orúkọ Jésù kí olúwa kó gé dànù olúwa gé dànù gé dànù gé dànù gé dànù gé dànù agbára tó ń ba èrò rere rẹ jẹ́ gbogbo àgbọ́kànlé rere rẹ ọwọ́ tí ò jẹ́ kó wá sí mu ṣẹ ohunkóhun tàbí agbára kágbára tó ń ba èrò rere tó ń rò jẹ́ lónìí ni kò gbọ́dọ̀ di ọlá òun náà kó jáde lára rẹ abáròhun tá a gbìn sí ẹ lára tá a tá a gbé sí ẹ lára èyí tó mú ẹrọ èrò rere èyí tó ní àfojúsùn rere tó mú ẹ fọkàn sí rere bẹ́ẹ̀ tí kìí jẹ́ kó bọ́ sí irinṣẹ́ àwọn òkùnkùn tá a gbé sí ẹ lára tí kìí jẹ́ kí èrò rere rẹ ó ṣẹ irinṣẹ́ lórúkọ Jésù gbiná jáde lára àwọn èèyàn wọn jáde lára wọn gbiná jáde gbiná jáde gbiná jáde gbiná jáde gbiná jáde gbogbo ń tá a gbé sí ẹ̀yin ènìyàn wọ̀nyí lára gbogbo ń tí ọ̀tá ìdílé gbé sí yín lára gbogbo ń tí òkùnkùn ìdílé gbé sí yín lára gbogbo ń tí ẹlẹ́bọ lóògùn pàṣẹ sínú ayé èyí tó ń tako èrò rere ó mú ẹ lóyún èrò rere bẹ́ẹ̀ kò jẹ́ kó rí èrò rere bí ẹ lónìí ni kò gbọ́dọ̀ di ọ̀la gbogbo ń tó ń pa àrà ẹ nínú gbogbo ń tó ń pa àrà ẹ lára àrà rere tó nínú àrà rere tó ní lọ́kàn agbára tó ń pa àrà rẹ tó ń pa èrò orí rẹ mo gbàdúrà agbára yìí lórúkọ Jésù ilẹ̀ gbẹmí lórúkọ Jésù ilẹ̀ gbẹmí gbogbo agbára tí ò jẹ́ kọ́rọ̀ ayé o lọ bí wọ́n gan ti ń rò ní rere gbogbo agbára lórúkọ Jésù ilẹ̀ gbé wọn mì ilẹ̀ gbé wọn mì ilẹ̀ gbé wọn mì ilẹ̀ gbé wọn mì gbogbo ẹ̀mí tá a yàn tí ayé ẹ pé kó máa tẹ̀lé ayé rẹ kiri ẹ̀mí tá a ní ó máa sọ ẹ ẹ̀mí aláyànlé tó yàn tẹ̀lé ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀mí aláyànlé lórúkọ Jésù mo kí ìdàbọ̀ ẹ lára mo gé ẹ sí wẹ́wẹ́ lórúkọ Jésù Kristi ó yá gba idà lórúkọ Jésù gba idà àwọn ẹ̀mí aláyànlé èyí ọ̀tá yàn ayé ẹ̀yin èèyàn wọ̀nyí etí òkùnkùn yàn tẹ̀lé ayé yín ẹ̀mí aláyànlé lórúkọ jésù olúwa finá dá padà jésù dá padà olúwa dá padà iná ni ó lò olúwa dá padà aláyànlé ẹ̀mí olúwa finá dá padà lẹ́yìn àwọn èèyàn wọ̀nyí finá dá padà aláyànlé ẹ̀mí ètò àyàn ti ayé yín ètò àyàn ti ilé yín ètò àyàn ti ìrìn àjò yín lórúkọ Jésù olúwa finá dá padà finá dá padà finá dá padà finá dá padà gbogbo ẹni èèyàn wọ̀nyí ń pàdé gbogbo ẹni èèyàn yìí ń fọ̀rọ̀ ọlọ́ tíri ayé yín ò fi bọ́ sí lórúkọ Jésù Kristi irú ẹni bẹ́ẹ̀ olúwa kó pin yín níyà gbogbo ẹni tó ń fọ̀rọ̀ ayé rẹ lọ tí o fi ń kan àpáta gbogbo ẹni tó ń fi ọ̀rọ̀ ayé ẹ lọ tó o fi ń kan odi gbogbo ẹni tó ń fọ̀rọ̀ ayé ẹ lọ tó o fi ń kan òmìrán ènìyàn ẹ gbọ́ lónìí lórúkọ jésù kólúwa kó pin yín níyà olúwa pin wọn níyà jésù pin wọn níyà olùgbàlà pin wọn níyà jésù pin wọn níyà ọlọ́run pin wọn níyà gbogbo ẹnikẹ́ni tẹ́yìn èèyàn wọ̀nyí ń pàdé gbogbo ẹnikẹ́ni tẹ́ ń fọ̀rọ̀ ayé yín lọ gbogbo ẹnikẹ́ni tẹ́ ń fọ̀rọ̀ gbèsè ayé ọjọ́ ọ̀la yín lọ tẹ́ ayé yín fi ń kan àpáta tẹ́ ayé yín fi ń kan odi lórúkọ Jésù kí Olúwa kó pín yín níyà Ọlọ́run ẹ̀mí mímọ́ o ìwọ dà ó yá jà fún àwọn èèyàn wọ̀nyí mo gbàdúrà Ọlọ́run yóò jà fún ẹ níbi tí ayé ti ń ṣèdájọ́ bilé lórí níbi táwọn òkùnkùn pe ọ̀rọ̀ ayé rẹ sí ibi tí òkùnkùn pe ìṣẹ̀dá rẹ jáde sí tán ti ń ṣe ìdájọ́ bilẹ̀ ẹ lórí ọlọ́run yóò jà fún ẹ olúwa jà fún àwọn èèyàn wọn jésù jà fún àwọn èèyàn wọn ní gbòòbí tí ayé kò ti wádìí tí ọ̀tá ò ti wádìí táwọn èèyàn ò ti wádìí tí wọ́n ti ń ṣe ìdájọ́ òkùnkùn lé ẹ lórí ní orúkọ jésù kí ọlọ́run kó jà fún ẹ olúwa jà fáwọn èèyàn wọ̀nyí olúwa jà fún wọn níbi tá a mórúkọ wọn lọ fún ibi níbi tá a mórúkọ ọmọ ọkọ aya wọn lọ fún ibi lórúkọ jésù olúwa jà fún wọn ọlọ́run yóò jà fún ẹ jésù jà fún olúwa jà fún níbi tí wọ́n ti ń fi ibi lọ ìṣẹ̀dá rẹ ibi tí wọ́n ti ń fi ibi lọ àyànmọ́ rẹ ibi tí wọ́n ti gbé àléébù lé ògo rẹ lórí ní orúkọ jésù olúwa yóò jà fún ẹ olúwa jà fún wọn jésù jà fún wọn olúwa jà fún wọn ìwọ ló jà fún àwọn ọmọ ìsírẹ́lì ní aginjù ní ilẹ̀ íjíbítì ó jà fún wọn ó jà fún wọn ó jà fún wọn ó jà fún wọn ó jà fún wọn olúwa àwọn ọmọ rẹ rèé jésù jà fún wọn nílùú tó wà yẹn lórílẹ̀‐èdè tó wà yẹn ìlú aláwọ̀ funfun tàbí aláwọ̀ dúdú orílẹ̀‐èdè abínibí ni ìwọ wà níbikíbi tó fi ṣe bùgbé tó ń gbé ìyẹn èèyàn wọ̀nyí ní orúkọ jésù kí ọlọ́run kó jà fún ẹ mẹ́ olúwa jà fún wa jésù jà fún wa olúwa jà fún wa jésù jà fún wa ẹ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin èèyàn wọ̀nyí olúwa ò ó yá dìde ìrànlọ́wọ́ níbi tọ́ta ti ń ronú ìjákulẹ̀ fún ayé rẹ fún ilé rẹ fún iṣẹ́ rẹ fún owó rẹ olúwa dìde ìbùkún olúwa dìde ìrànwọ́ mo gbàdúrà ó yá ó rí ìrànlọ́wọ́ ọlọ́run níbi tí ọ̀tá ti ronú níbi tí ọ̀tá ti rò pé níbi tí ọ̀tá ti pàṣẹ níbi tí ọ̀tá fọkàn sí wípé ìjákulẹ̀ ló bá pàdé ó yá lórúkọ jésù ọlọ́run dìde ìrànwọ́ ọlọ́run dìde àánú ọlọ́run dìde ìrànwọ́ ọlọ́run dìde àánú ọlọ́run dìde ìrànwọ́ olúwa dìde àánú ẹni tó bá ràn lọ́wọ́ òní máa rí ìrànlọ́wọ́ ẹni tó bá ṣàánú fún òun ló máa ń ràánú gbà oníwọ̀ ó ṣàánú fẹ́ni tí wọ́n ó ṣàánú fún mo pè ọ́ jáde lónìí ọ̀gá ògo jùlọ mo pè ọ́ sọ̀kalẹ̀ lónìí ọ̀gá ògo jùlọ mo pè ọ́ sọ̀kalẹ̀ lónìí ọlọ́run tó dá ayé yìí àti ọ̀run mo pè ọ́ sọ̀kalẹ̀ lónìí gbanigbani tí ń gbani ní ọjọ́ ogun lé mo pè ọ́ sọ̀kalẹ̀ lónìí alátìlẹyìn ayé àti àyànmọ́ ènìyàn mo pè ọ́ sọ̀kalẹ̀ lónìí ọba tó dá ayé àti ọ̀run ó àwọn èèyàn wọ̀nyí dọwọ́ rẹ dìde àánú fún ayé wọn dìde ìrànwọ́ dìde àánú dìde ìrànwọ́ dìde àánú dìde ìrànwọ́ dìde àánú dìde ìrànwọ́ ó ṣàánú fún Bàtíméwà fọ́jú ó mọ̀ lajú olúwa gbọ́ lónìí ọlọ́run gbà lónìí ẹni tó ní ayé gbọ́ lónìí ẹni tó ní ọ̀run gbà lónìí ọba títí láíláí alákànṣe àánú ìwọ dà lórúkọ Jésù ayé àwọn èèyàn wọn nílò àánú olúwa dìde àánú fẹ́ yọ ẹnì kọ̀ọ̀kan wa tó àánú péjọpọ̀ yìí ọlọ́run dìde àánú jésù dìde àánú jésù dìde àánú jésù dìde àánú jésù dìde àánú jésù dìde àánú jésù dìde àánú olúwa dìde àánú jésù dìde àánú olúwa dìde àánú olúwa dìde àánú ohun tó ṣàṣetì rẹ̀ àánú ló nílò ohun táwọn èèyàn wọ̀nyí ṣe àṣetì rẹ̀ wọ́n nílò àánú ni mo gbàdúrà ó ráàánú gbà ó wàá ráàánú gbà ó wàá ráàánú gbà lórúkọ Jésù wàá ráàánú gbà ó wàá ráàánú gbà wàá ráàánú gbà wàá ráàánú gbà wàá ráàánú gbà àgádágodo tí ayé fi tire mọ́ olúwa já dànù àgádágodo tí wọ́n fi tilẹ̀kùn ìbùkún olúwa já dànù àgádágodo tí wọ́n fi tilẹ̀kùn ọlá àti ọrọ̀ olúwa já dànù àgádágodo tí ayé fi ti orísun ìbùkún àti ìgbélórísókè rẹ̀ olúwa já dànù gbogbo àgádágodo àwọn àjẹ́ ìdílé olúwa já dànù àgádágodo emèrè ìdílé olúwa já dànù gbogbo àgádágodo tí ayé fi tìlẹ̀kùn ayé rẹ olúwa jádànù jésù jádànù olúwa jádànù àgádágodo àwọn àjẹ́ òkùnkùn ìlú ibi tó ti wá olúwa jádànù àgádágodo tó fi tìlẹ̀kùn ọjọ́ ọ̀la rẹ látòní lọ olúwa jádànù àgádágodo tó fi tilẹ̀kùn tó wà láàrin wa tó lóore tó lóore òfìrí ẹ tí wọ́n gan òfìrí olóore olúwa jádànù àgádágodo tí ayé fi ọ̀rọ̀ ẹnu tì mọ́ ẹ olúwa jádànù gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ó tó tilẹ̀kùn àyànmọ́ ẹ̀yìn èèyàn wọ̀nyí lónìí lórúkọ jésù olúwa kó mú kúrò lójú ọ̀nà yín olúwa mú kúrò lọ́nà jésù mú kúrò lọ́nà jésù mú kúrò lọ́nà olúwalà mú kúrò lọ́nà olúwa mú kúrò lọ́nà jésù mú kúrò lọ́nà ilẹ̀kùn àyànmọ́ tó ti tì máa ṣí lórúkọ jésù máa ṣí ilẹ̀kùn ìrànwọ́ tó ti tì máa ṣí ilẹ̀kùn ọlá tó ti tì máa ṣí ilẹ̀kùn rere gbogbo tó ti máa ṣí ilẹ̀kùn àlàáfíà tó títì máa ṣí ó yá gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà gba àlàáfíà láti wákàtí ìṣẹ́jú ìlọ lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ kó dayọ̀ ọ̀rọ̀ rẹ kó dayọ̀ ọ̀rọ̀ rẹ kó dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ gbogbo ọ̀nà tí ọ̀tá fi ìdè ayé rẹ sí olúwa wọbẹ̀ lọ já gbogbo ìdè náà olúwa já olúwa já olúwa já olúwa já òru ìdápadà òun rere rẹ rèé o ọjọ́ kejì nìyí òun gbogbo tí ọ̀tá ti gbé lọ tí ọ̀tá ti jí lọ tókùnkùn ti yọ kúrò tókùnkùn ti mú kúrò olúwa dán padà ó yá iṣẹ́ rere tí ayé ti mú kúrò ìbùkún rere tí ọ̀tá ti mú kúrò ògo rere tí ọ̀tá ti yọ kúrò olúwa dán padà gbogbo rere mèremère tí ọ̀tá ti gbà lọ́wọ́ ẹ̀yin èèyàn wọn tókùnkùn ti gbà lọ́wọ́ ẹ̀yin èèyàn wọn àlùmọ́ọ́nì ayé yín àlùmọ́nì ilé yín àlùmọ́nì ilẹ̀ yín àlùmọ́nì ọjọ́ ọ̀la yín èyí tí ayé gbà tọ̀tá gbà tọkùnkùn gbà olúwa dá a padà àlùmọ́nì orere orere tó fi ẹ kó jẹ́ láyé ètò ti yọ lọ ètò kùnkùn ti yọ olúwa dá a padà gbà á padà jésù gbà á padà olúwa dá padà jésù dá a padà olùgbàlà dá a padà olúwa dá a padà jésù dá a padà olúwa dá a padà olúwa dá a padà ìmọ̀ta lórí ẹ̀ olúwa yí dànù gbogbo èròkèrò èrò tí ọ̀tá ti parí èrò tí òkùnkùn ti parí tán retí ọjọ́ tí wọ́n gbé jáde olúwa túká olúwa túká olúwa túká olúwa túká olúwa túká olúwa túká jésù máa túká olúwa túká ohun tí ọ̀tá ti parí tán retí ọjọ́ tí wọ́n gbé jáde lórí ọ̀rọ̀ rẹ̀ olúwa túká jésù túká níbi tí a ti kọ̀ ẹ́ lẹ̀ tí a ti kórìíra rẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́nikẹ́ni ò kọjá láàrin rẹ̀ ó ó sọ ẹ́ di ògo ayérayé ayọ̀ ìrandíran ògo ọlọ́run lórúkọ jésù ó yá farahàn láyé ẹ̀yin èèyàn wọ̀nyí farahàn ògo ọlọ́run farahàn ní ilé yín farahàn níbi iṣẹ́ yín farahàn níbi ìdáwọ́lé farahàn nínú àgọ́ ara rẹ farahàn gbogbo ògo ògo táyé ti pa náà ó yá farahàn farahàn farahàn farahàn farahàn farahàn farahàn farahàn farahàn farahàn farahàn ògo táyé ti ah, tán ti gbẹ́sẹ̀ lé olúwa gbé ẹsẹ̀ wọn kúrò jésù gbé kúrò olúwa gbé kúrò àṣẹ ìrọ̀rùn ó yá bàlẹ́ àwọn èèyàn wọ̀nyí káṣẹ ìrọ̀rùn kó bàlẹ́ ẹ káṣẹ ìrọ̀rùn kó bàlẹ́ ẹ káṣẹ ìrọ̀rùn kó bàlẹ́ ẹ ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn ayé rẹ kó gba àṣẹ ìrọ̀rùn mo gbàdúrà ìkórìtà tí ayé ti kọjá ìtàn tí ń fi ẹ́ ṣe yẹ̀yẹ́ mo gbàdúrà gbọ́ ọbẹ̀ lọ lónìí kó lọ borí wọn lọ borí lọ darí lọ borí lọ darí lọ borí lọ darí ìkórìtà tí ayé ti gbọ̀n ẹ́ lọ tán tún fi ẹ́ ṣe yẹ̀yẹ́ wọ bẹ̀ lọ lónìí lọ borí wọn lọ darí wọn lọ borí wọn lọ darí wọn borí wọn darí wọn borí wọn darí wọn borí wọn darí wọn borí wọn darí wọn ìkórìtà tí wọ́n ti gbọ̀n ọ́ lọ tí wọ́n rò pé ò lè dìde mọ́ lọ borí mẹ́ lọ darí mẹ́ ohun rere gbogbo rẹ ṣẹ ọ̀run dá padà Jésù dá padà gbà padà orúkejì rẹ o orúkejì rẹ o wákàtí ìdápadà ohun rere dà olúwo ohun rere gbogbo tá a ti gbà lọ oṣó ló gba jẹ́ mèrè lẹ́bọ̀ ló ó yá dá padà Jésù dá padà olúwa dá padà ẹ̀mí mọ́ dá padà olùgbèjà dá padà olùdáǹdè dá padà olùràpadà dá padà yóò ṣeé ṣe fún ẹ yóò bọ́ sí fún ẹ ohun rere tó ń lépa yóò ṣeé ṣe yóò bọ́ sí yóò ṣeé ṣe yóò bọ́ sí yóò ṣeé ṣe yóò bọ́ sí yóò ṣeé ṣe yóò bọ́ sí yóò ṣeé ṣe yóò bọ́ sí yóò ṣeé ṣe yóò bọ́ sí oore gbogbo tó ń lépa yẹn àní yóò ṣeé ṣe fún ẹ yóò bọ́ sí yóò ṣeé ṣe yóò bọ́ sí yóò ṣeé ṣe yóò bọ́ sí ilẹ̀kùn ayọ̀ tó ń kan yẹn ọlọ́run ṣì fún ẹ láti ṣẹ́jú lọ ilẹ̀kùn ayọ̀ yẹn kó máa ṣí kó máa ṣí gbogbo ìrìn àjò ẹ láti òní lọ ògo ló máa yọrí sí ó rẹ́rìn ayọ̀ sá ó rẹ́rìn ayọ̀ mà arábìnrin ó máa rẹ́rìn ayọ̀ lórí ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn wàá rẹ́rìn ayọ̀ ó ní kábàámọ̀ ó ní kábàámọ̀ ó ní kábàámọ̀ ó ní kábàámọ̀ ọlọ́run ti àwọn èèyàn wọn lẹ́yìn lórí ohun gbogbo tí wọ́n fẹ́ dáwọ́lé ní rere olúwa ṣàtìlẹ́yìn jésù ṣàtìlẹ́yìn olùgbàlà ṣàtìlẹ́yìn ọlọ́run yóò ti ayé rẹ lẹ́yìn ọlọ́run yóò ti ilé rẹ lẹ́yìn ọlọ́run yóò ti àyànmọ́ rẹ lẹ́yìn ọlọ́run yóò ti ọjọ́ ọ̀la rẹ lẹ́yìn yóò ti ògo á ọ̀run tì wọ́n lẹ́yìn jésù tì wọ́n lẹ́yìn olúwa tì wọ́n lẹ́yìn jésù tì wọ́n lẹ́yìn olúwa tì wọ́n lẹ́yìn oore táyé lóò ní rí gbà ó yá lọ rí gbà lọ rí gbà aláàánú tá yóò fojú sí ẹ gbọ́ ẹ̀yin èèyàn wọ̀nyí aláàánú tí ayé kò fojú sí aláàánú téèyàn ò mọ̀ rárá mo gbàdúrà káláàánú yẹn kó wá ẹ̀ kàn ẹ gbọ́ sà ẹ gbọ́ mà aláàánú tá yóò fojú sí aláàánú tá yóò fọkàn sí lórúkọ Jésù kó wá ayé tiẹ̀ kàn mo gbàdúrà ní ọ̀nà tó rú ayé lójú ní ọ̀nà tó rú ọ̀tá lójú ní ọ̀nà tó rú òkùnkùn lójú ọ̀nà táyé ò lè tọpinpin ọ̀nà tọ́tà ò lè tọpinpin ọ̀nà tó kòkò ò lè tọpinpin olúwa kó gbé ọ̀rọ̀ ayé rẹ̀ gbabẹ̀ lọ ọ̀nà tí ayé ọ̀tá òkùnkùn tí wọn ò lè tọpinpin lórúkọ Jésù ọlọ́run yóò gbé ọ̀rọ̀ ayé ẹ̀ gbabẹ̀ lọ ibi táyé ò ti lè ba ògo ba ìràwọ̀ ba ìṣerere rẹ jẹ́ ọ̀run mú ẹ débẹ̀ Jésù yóò mú ẹ débẹ̀ ọlọ́run yóò mú ẹ débẹ̀ ọlọ́run yóò mú ẹ débẹ̀ ọlọ́run yóò mú ẹ débẹ̀ látòní lọ àlárere rẹ kó máa ṣẹ yóò ṣẹ gbogbo àlárere rẹ yóò ṣẹ ìran tá a rí sí ọ ìran rere tí wọ́n gan rí fúnra rẹ kó wá sí ìmúṣẹ kó wá sí ìmúṣẹ kó wá sí ìmúṣẹ kó wá sí ìmúṣẹ bó o ti ń fara lélẹ̀ kó lọ kó fara hàn gbogbo ẹ̀yin ẹ̀mí kẹ́mi máa ń rin ni mọ́lẹ̀ lójú àlá láyìíká ayé àwọn èèyàn wọn kí idà ọ̀run kó gé yín lulẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀mí kẹ́mi tẹ́ máa ń toṣọ ojú oorun dojú ogun kí idà ó gé yín lulẹ̀ ó ògo gbogbo ẹ̀ńtà tó gbàdúrà lónìí lórúkọ Jésù bí ilẹ̀ ti mọ́ ẹ wọnú ìtẹ̀síwájú tuntun lọ ẹ wọnú ìbùkún tuntun lọ ẹ wọnú oríire lọ ẹ wọnú ọlá lọ ẹ wọnú ọrọ̀ lọ adúpẹ́ pé o gbọ́ ògo forúkọ rẹ̀ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ ti jésù hallelujah méje sí ọlọ́run yá o hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ògo ògo ògo fẹlẹ́dùmarè.